وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان اتقوا الله سبحانه وتعالى وإن الله سبحانه وتعالى قد أوصى بتقواه للأولين والآخرين يقول الله سبحانه وتعالى ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله عباد الله يقول الله سبحانه وتعالى في محكم تنزيل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم وهم في أمر معيش أفلم ينظروا أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل علم منيب ونزلنا من السماء ماء مباركا وأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفأعينا بالخلق الأول بل هم في لبس الخلق الجديد ọpẹ́ ti fún ọlọ́mọba ọba tí ọpẹ́ tó ti lórí ọlọ́run ọba náà ní ọba tí a yìn lórí àánú rẹ̀ àti ìdẹ̀rẹ̀ àti orí rẹ̀ àti ìdẹ̀rẹ̀ rẹ̀ àti ìgbére lórí wa àwọn ètò fojú hàn nínú dára rẹ̀ àtàwọn ètò ti kó pamọ́ ọlọ́run ọba lọ́pẹ́ ṣe lórí rẹ̀ ọlọ́run ọba yìí òun náà lọ́ba tó ti kí á máa yìn pẹ̀lú ẹni tó tọ́ sí pẹ̀lú ẹni tọ́lọ́ ọba ilé fẹ́lá fi yẹra rẹ̀ nínú síra rẹ̀ àti nínú súnà rẹ̀ fẹ́lá ńlá ti bákan náà mo jẹ́ ìgbé dáadáa nípa nípa Muhammad sallallahu alaihi wasallam ẹ̀rọ sí ọlọ́wọ́ bá ní ìṣe òbí ṣe rẹ̀ ní ìṣe ọlọ́ba wa kí anájú àtàwọn aráalé rẹ̀ bá wa kí àwọn sàhábà rẹ̀ bákan náà gbogbo olùtẹ̀lé lánàá wọn pẹ̀lú dáadáa tó fi sílẹ̀ kí ọlọ́wọ́ bá kó bá wa ṣe gbogbo wọn lápapọ̀. gbogbo àti ajé ẹ̀rú sí ọlọ́run dẹ̀rù ọlọ́wọ́ bá dọ́wọ́ wa ìpayọ̀ ọlọ́wọ́ bá ilé iṣẹ́ láti dọ́wọ́ wa lórí wa sí ní ọ̀sán wa ní kọ́rọ̀ wa sí ní gbangba wa ká máa payọ̀ ọlọ́wọ́ bá ká sì máa bẹ̀rù ọlọ́run káma pé gbogbo ń tàn sọ gbogbo ń tàn sí gbogbo ń tàn fún níwà kò sí nǹkan kan tó pamọ́ níwájú ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ gbàtí lọ. àti pé gbogbo ẹni tí ń ṣe rere láyé ọlọ́wọ́n san wọ́n lẹ́sàn dáadáa gbogbo ẹni tó ti dàbò láyé ọlọ́wọ́n ọba ìrèké ọlọ́sàn wọ́n lẹ́sàn àìdá wọn tó ti kú wọn ṣe. gbogbo àtàjẹ́ tó ṣe ọlọ́run bí ọlọ́wọ́n ọba ìrèké ọlá ó ti fi àánú pé àtẹnìkọ̀ọ̀kan wá nípa adáhùn onímọ̀ ẹ̀mí wípé ọdún fourteen forty ni yóò nírọ̀rùn bá wa lórílẹ̀ ayé tí ọdún fourteen forty one náà dáàbò wá jọ wọnú rẹ̀ pẹ̀lú orí àti dáadáa bá a ti rò bó ṣe wù wá ó wù wó ọlọ́run ọba ìlékiọlá nínú ọlá rẹ̀ àti agbára rẹ̀ lọ́lọ́run ọba ìlékiọlá pé mi àti ẹnìkan kan ọláǹfààní tá a wà nínú ọdún fourteen forty one níjọba nílùú Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọba ti ti báyìí ìwòye náà ni wọ́n ṣẹ́ fẹ́mi àtẹnìkọ̀ọ̀kan wa láti pé kóníkálukú wa ká múra ti jẹ́ olóore ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ó sọ fún àlejò Muhammad sallallahu alaihi wasallam nínú sọ́ọ́tù kọ́ọ̀f láti ìbẹ̀rẹ̀ rẹ̀ ọlọ́ni kọ́ọ̀f gbólóhùn yìí ọlọ́run ọba ìlẹ́kẹ̀ ọlá òun náà lọ́ọ́ máa ìfúnmọ̀ ní bẹ́ẹ̀ ní alẹ́ rẹ̀ torí kọ́ wà nínú àwọn al-huruf al-muqatta'ah fi awa'il suwar al-Qur'an al-karim nínú àwọn arábì tọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ̀ ọlá dé kalẹ̀ tó ké sí àwọn ìpìlẹ̀ àwọn sùúrà kan nínú Al-Qur'an Al-Karim nínú wọn ní gbólóhùn kọ́ọ̀pù yìí wà gẹ́gẹ́ bá ń tẹ̀lé alif lam mim láàrin alif lam ra alif lam mim sad kọ́ọ̀tìn kọ́ọ̀tìn ní ìtaari wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tóbi tó ní kọ́ àyáàsì kọ́ọ̀pù náà bẹ́ẹ̀ nínú náà wà gbogbo àwọn báyìí báyìí àwọn súrà tó ti pín nǹkan yìí bẹ̀rẹ̀ àwọn ará fi wọn yẹn tó bẹ̀rẹ̀ rẹ̀ Allahu a'lamu bí mo rọ́ọ̀dì yìí ti dáa ọlọ́wọ́n bá nìkan olọ́mọ tó gbà lérò pẹ̀lú rẹ̀ eléyìí ni ìtumọ̀ tó lálàáfíà tí mùsùlùmí olùgbàgbọ́ òdodo tó jẹ́ ahlu sunna wal jamaa tí ó ju ọdún sẹ́lẹ̀ fún. torí gẹ́gẹ́ bí afáwọ̀ abdullahi ọmọ àbáṣe ní rọ́bì ọlọ́wọ́ sẹ́lẹ̀ àyìnkúmá gẹ́gẹ́ bí wọ́n ti sọ pé tẹ̀síìrì oríran lọ́wọ́ ìbẹ́nu tẹ̀síìrì tó ti fi kò sí ẹni tọ́mọ ìtumọ̀ rẹ̀ àti Allah sí àwọn ìpìlẹ̀ àwọn sówárò kọ̀ọ̀kan nínú ìwà máa tún gba ọ̀nà kan tàbó míì nínú ìfẹ́ ẹnu ni àti ọkàn kọ́lọ́ kọ́lẹ̀ àtẹnukọ̀ kan níbẹ̀ torí bẹ sọ pé wọ́n ní Muhammadu ní jẹ́bẹ̀ rárá o tọ́lọ̀ ti gé kalẹ̀ sínú alukur'an ìgbẹ̀rí tí ò sẹ́ni tọ́mọ ìtumọ̀ rẹ̀ àfi Allah subhanahu wa ta'ala. àwọn bàbá wa ní tipẹ́tipẹ́ ló ti jẹ́ pé tí wọ́n bá wọnú irú àwọn súnà báyìí tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní fẹ́ tú ìtumọ̀ rẹ̀ tọ́ba ní alif lam mim wọ́n ní Allahu a'lamu bi muradihi bi dhalika. ọlọ́run nìkan lọ́mọ ń tọ́gbà lérò nípa ìtumọ̀ yìí fúnra rẹ̀ àti wá máa la àdàbọ̀rùn láti pa abáfẹ́ wá ìtumọ̀ fún nínú tó fi ẹ̀sìn ọlọ́run ọba ìrètí ọlọ́run fẹ́ pẹ̀lú ìjà tẹ̀síkọ̀ kan wá ọlọ́ni kọ́ onìkan lọ́mọ tó gbà lérò pẹ̀lú ẹ̀ wàlùkùrù áni ọlọ́run wá ní òun fi àlùkùrù búra tọ́jú àlùkùrù tó tóbi dáadáa ọ̀rọ̀ ọlọ́run ọba ní ṣe déédéé pẹ̀lú títóbi ọlọ́wọ́n tí ọlá ga jùlọ. àti pé ti ń bẹ láàrin ọ̀rọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn sọ̀rọ̀ ẹlẹ́dàá ń ti gẹ́gẹ́ bí ìyàtọ̀ gédégédé ti ń bẹ láàrin ọba tó náà sáwọn tó ṣe ní ní òdodo ọba ọlá ọsọ fún ní kìí ti òun náà ní ti ọ̀rọ̀ ní nǹkan àti ẹ̀dá ní nǹkan torí pé tá a bá pè lẹ́dà tó bá pẹ́ títí yọ padà di tí ò ní sí mọ́. ṣùgbọ́n ọ̀rọ̀ a máa sẹ́kù péré ọlọ́run ọba ìdíjọ́ ọlá jẹ̀kẹ́ ńlámà bíi alukur'an kàfé kọ̀tàn ọlọ́run ọba sọ̀rọ̀ pẹ̀lú alukur'an yóò ti sọ̀rọ̀ lòdò àtàrà fi rẹ̀ àti àwọn ìtumọ̀ rẹ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ lórí. tá a bá ń ké síta a máa sọ pé táà ń ké òun alukur'an kẹrin yìí ṣùgbọ́n ohun ẹni tá à ń gbọ́ kọ́ ó tó kọ́ rè ohun ẹni tí ń ka kùránì là ń gbọ́ kí n tó wọn lọ. ìyẹn ní pé gbàtà bá ń ka kùránì ní ìsìn ẹ máa gbọ́ gbọ́ àwọn afọ àwọn tẹ́ máa rí ẹ̀ ṣẹ́kù sùlẹ̀ Ibrahim sọ̀rọ̀ ṣùrẹ́yìn bá a fẹ́ rí wọn yẹn Muhammad Ayyub bá a fẹ́ rí wọn yẹn àti gbogbo àwọn tó ń tẹ kí wọ́n jẹ́ kó rọ̀ wọ́n pọ̀ yẹn wọ́n ti ka alukur'an kẹrin ẹ máa gbọ́ pé nasani'u ila alukur'an kẹrin bi à ń gbọ́ alukur'an kẹrì ọ̀rọ̀ náà bá alápọ̀lẹ́ ní à ṣùgbọ́n pẹ̀lú ohun àáfà yẹn ni pípọ̀ tó fún yàn kọ́ sọ pé ẹ máa gbọ́ mọ̀ bá ti kọ́rọ̀ ẹ wá máa gbọ́ ohun ọlọ́run rárá o ohun ọlọ́run lọ gbọ́ ohun tá à ń gbọ́ lásìkò yẹn ohun ẹni tí ń ka alukur'an ni ṣùgbọ́n ọ̀tá là ń gbọ́ ọ̀rọ̀ هو كتاب الله المنزل على رسوله محمد صلى الله عليه وسلم هنا نتيرا صلى الله عليه وسلم هو جتير محمد صلى الله عليه وسلم بواسطة جبريل ipa sẹni tọ́lọ̀ fi sọ̀kalẹ̀ òun náà ni malaku jibril alayhi salatu wa salam. alimabudugu ti suratul fatiha ó bẹ̀rẹ̀ pẹ̀lú suratul fatiha wal-makhtumu bi suratin nas ó ti parí pẹ̀lú suratin nas alimuta'abbadu bi tilawati. ìjọsìn lọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá ní kúkúrú ọ̀jẹ̀ fún fọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ gbàgbé tá a bá ti ń ké báyìí arábí kan tá a bá kà ń bẹ àdébí sọlọ́mọ àdébísọ́lọ́ mẹ́wàá lórí kan. olóhùn sọ fún ibi alif o ṣùgbọ́n alif

kò tó sí kíra náà mà kò sọ̀rọ̀ náà mà tó ti gbé sábà tí sábà yìí láàmà gbà ládàbẹ̀ ńbẹ kò ní. tó fi dórí hadithu kudusi àwọn hadithu kudusi yà á ní máa kàkà máa gbàrú ládàá yìí alukur'an lọ́nà tó ti ìjọ tuntun wa pé kíkà rẹ̀ ìjọ sí i. bó o ní ìbá ti wá rí ìwọ náà láwùjọ rẹ olùmọ̀nìyàn àǹfààní wọn fi ọ ìtọ́nà ọba ṣe ní òfin pé kíkà rẹ̀ ìjọsìn lọ́jẹ́ tá a lọ́ba gbé lọ́lé olówó lọ lọ́ta ló fi gbalada ọwọ́n ta alukur'an kẹrin ní sámẹ́nà kọ́lìlà ọ̀n ta alukur'an kúrì ayé tó fún alùkìyàmù sani sọlọ ní ẹ máa ta alukur'an yìí o kẹ́sì máa tún wá alùkìyàmù síwájú káwọn ọjọ́ kan ó tó dé àwọn èèyàn kan ó tó dé wọ́n máa sáré ka alukur'an ó sì máa tún wẹ́ta ayé rẹ̀ alukur'an ìmàjì alukur'an tó tóbi ọ̀rọ̀ lọ ọlọ́run ọba ló ń fi búra tọ́lọ́run ọba ní ti gbogbo nínú gbogbo tó ní. ṣùgbọ́n àwa tá a jẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn tá a jẹ́ lùsìn ọlọ́run a gbọ́dọ̀ fi nǹkan kankan búra lójú ọlọ́run bá ti ọlá rẹ̀ ga jùlọ. nítorí pé ìbúra lórí nǹkan kankan àìbúra lórí ọ̀rọ̀ eré ọ̀rọ̀ táwọn èèyàn fẹ́ látàkùn wálé lórí òun náà là máa búra lé lórí nítorí kẹ́ni yóò fi lè gbà tá à ń sọ ọ̀rọ̀ òdodo ni ọ̀rọ̀ tó pàtàkì ni ọ̀rọ̀ tó bàbàrà ni ọ̀rọ̀ tó tóbi ni kí wọ́n á ló tóbi tó bàbàrà tó lápọ̀lé tó láyẹ̀ sí fọ́dà gẹ́gẹ́ bí ọlọ́run ọba tó débi àtẹ̀lẹ́ kọ̀ọ̀kan wa ọlọ́run ló tóbi táàmù ti búra lórí gbogbo àwọn ìdíjí wa. ìyá ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn kan bíi sẹ́yìn àti ìmọ̀ búra ọlọ́run ọba láti bèrè láàyè búra torí bí Ànábì sallallahu alaihi wasallam sọ pé inna Allaha yanhaakum an tahlifu bi abaa'ikum ọlọ́run ọba ọ̀yà fi ọlọ́run bá búra a ó lè yẹ sùn tí ọba ti ní fọlọ́run búra kọ́ka mi lọ. torí ẹni tó bá jẹ́ pé lórí ahọ́n rẹ̀ gbólóǹkan wá sí orí ahọ́n rẹ̀ lọ́ba ní Ṣàngó gbọ́ Ọya ń gbọ́ Ògún gbọ́ anabi sọlá sọlá jẹ́ kó yọ pé lẹ́sẹ̀kẹsẹ̀ kó yà tètè ṣe kàfàrà rẹ̀ pé la ilaha rẹ̀ pé ń onye máa ti Ṣàngó Ọbàtálá ọbàtàṣà òsàkó ọ̀sálé orò èégún gbogbo àwọn kan wọ́n èèyàn fi búra tí àbàbà kódà kan jẹ́ lọ́dọ̀ wa a gbọ́dọ̀ fún ọlọ́run láti búra. ọlọ́run wa ní balẹ̀ àwọn ọmọ ń bèrò ọlọ́run ní kò sí fáwọn ènìyàn wọ́n ṣe mà wípé ẹni tó jẹ́ kò ní í gbé òṣìṣẹ́ kan dìde àyàfi bí lisa ní ọ̀wé yóò gbé dìde pẹ̀lú ahọ́n àwọn àjọ rẹ̀ tó ṣe pé wọ́n fi gbọ́ ọ̀rọ̀ rẹ̀ yé tí wọ́n bẹ́ẹ̀ ti lè gbọ́ ọ̀rọ̀ rẹ̀ yé kò sí ìtumọ̀ fún iṣẹ́ tọ́lọ́wọ́n bá ilé kan lánàá òṣìṣẹ́ yìí tó fi jẹ́ pé jọ́nà alọ́sọ́lọ́ ń gbé olùpẹ̀ fún gbogbo àwọn ànábì àwọn òjíṣẹ́ gidi aleyhi sọlẹ́tọ̀ sẹlẹ̀m títí anẹ́gbà Muhammad sallallahu dìde láàrin àwọn ó kò lẹ́ni tá a máa gbérọ lédè àti bó o ṣe fẹ́ wí ni kálá ọlọ́run kò ní ìjìnlẹ̀ yìí ọlọ́run ní dípò ṣe pé wọ́n ń ṣe mà àǹjá àwọn mọ́ńdéró mìíràn bí olùkìlọ́dé látara ara wọn nínú sóràtú tàwọn nígbẹ̀yìn ọlọ́run làkọ̀dé já mi àwọn kò sí kò dáadáa tí òjíṣẹ́ ti wá báyìí látọ̀dọ̀ ara yìí yẹn ni pé tí ìbá ṣe kọ́dọ̀ àwọn tọ́lọ́ wọn ti gbé dìde ńjọ́ náà lọ́hùn tó wáyé pé èdè míì tó wá ń jíṣẹ́ fún lárúbáwá kò lè rọrùn rárá kò lè rọrùn ṣùgbọ́n torí pé tí tọ́lọ́ ti gbé dìde nìyẹn ó láti gbé jẹ́ pé èdè yẹn náà lọ́wọ́ ọba ilẹ̀ kẹlá gbé dìde ọlọ́wọ́ bá tí ọlá rẹ̀ ga jùlọ ó ní wọ́n ń sẹ́ mà látara ikú òjíṣẹ́ kan olùkìlọ̀ kan tí kìlọ̀ ọ̀yà fún wa kó dé wá bá wọn látara ara wọn. ọ̀kọ́ àjí àwọn aláìgbàgbọ́ ń jọ́nà lọ wọn ni a nǹkan ìmọ̀lélẹ́ yìí o irú ọ̀rọ̀ wo ló tún wá dé sétí gbọ́ wáyé irú nǹkan ìmọ̀wó ni náà ló dé sínú ìgbésí ayé wáyé irú ẹni ìmọ̀wó ló dé pẹ̀lú ọ̀rọ̀ ìmọ̀ torí pé àwọn lárúbáwá ah, wọ́n jẹ́ ahlu fasahati wa balagati wọ́n jẹ́ ẹni tí wọ́n dánu tọ́ọ̀rọ̀ èdè wọn yanjú wọ́n sì mọ ọ̀rọ̀ sọ dáadáa wọ́n jẹ́ ẹni tí wọ́n tó gbogbo nù ká fi ọ̀rọ̀ múlẹ̀ kò sí nǹkan tí lárúbáwá máa ṣe tó dáa tó kó sọ̀rọ̀ ọ̀rọ̀ níṣẹ́ wọn nínú ìgbésí ayé wọn àti ká sọ ní ọ̀rọ̀ pàmbélé àti kí wọ́n kéde ewì gbogbo nǹkan ìrọ̀ lárúbáwá lọ ẹni tí ó kojú wọn tí ó fẹ́ sọ fóun fẹ́ dá wọn lákẹ́ pẹ̀lú ọ̀rọ̀ wọn yóò múra ló fi jẹ́ pé mu'jiza al tó tóbi jù tọ́lọ̀ sí fún anabi sallallahu alaihi wasallam ó challenge àwọn lárúbáwá pẹ̀lú ẹ̀ lódìdí fásitì márùn nínú Al-Qur'ani pẹ̀lú ìpèsè ẹ bá tó bẹ́ẹ̀ múrò ẹ̀ wá kò sí èsì fáwọn èèyàn láti múrò ẹ̀ láwọn àsìkò wa tá à ń lò lọ yìí ẹ mọ̀ fáwọn èèyàn tó gbìyànjú láwọn nẹ́ẹ̀sì lórí nẹ́ẹ̀sì akẹgbẹ́ Kùránì wa lọ́dọ̀ tiwọn ní Kùránì tiwọn seventy seven chapters sọ́wọ́ àpapọ̀ má ti wà ní kọ́pápọ̀ kọ̀pẹ́ kò jìnà dáa tó fi pòórá tàbí rí mọ́ ìbẹ́ni wọn tí wọ́n lọ wá chapter méjì kún one fourteen chapters tiwa tó di one fourteen and one fourteen chapter tí wọ́n tó di one sixteen ọ̀pẹ́ kò jìnnà lè jìnnà padà kóra ni torí gbọ́rọ̀ ọlọ́run ọba ní al-Qur'an al-Karim ọlọ́run sọ pé la ya'tihi al-batilu min bayni yadayhi wa la min khalfihi tanzilun min hakimin ọlọ́run ní al-Qur'an ìbàjẹ́ ọ̀kan lójú ayé ànábì sallallahu alaihi ìbàjẹ́ òtún ní kàlẹ́yìn rẹ̀ nítorí kíni ọ̀sọ̀ kalẹ̀ lọ́dọ̀ ọba ọlọ́run gangan lọ́mọbi tí ó yẹ tọ́tọ́ láti gbé ọ̀rọ̀ rẹ̀ tí ó sì gbé ọ̀rọ̀ rẹ̀ sáàyè rẹ̀ alihamidi lọ́lọ́run ọbẹ̀ eléyìí lọ́lọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá torí di eléyìí àwọn èèyàn ò lè múra alukur'an wa ọlọ́run challenge alárúbá pẹ̀lú bí wọ́n ti dánu tó tí wọ́n ṣùgbọ́n kò ti bẹ́ẹ̀ mú ni wọ́n tó ṣe é pé àwọn akẹgbẹ́ rẹ̀ ọkọ̀ fún Muhammad yẹn o ògbìdánlá ni o tọ́ ọ bẹ́ẹ̀ ti gbọ́rọ̀ rẹ̀ ṣe ní wọn náà bá dára rẹ̀ fi òwú títí fi owó elépo fi di etí torí kọ́ gbọrọ gbọ́rọ̀ àlejò sọlá ṣùgbọ́n tó bá bẹ̀rẹ̀ sí ní sani sọlá bá ka yọ máa súnmọ́ díẹ̀ díẹ̀ ní pé tí yìí kì í ti òye tó bá pé ní ibi tá a sọ̀rọ̀ ní láyé yìí á ti mọ̀ á ti tẹ́tí ọ̀rọ̀ eléyìí ọ̀rọ̀ ẹ̀dá ṣùgbọ́n eléyìí ọ̀rọ̀ yìí ju ọ̀rọ̀ ẹ̀mẹ̀ lé látara bẹ́ẹ̀ lómi gba islam ẹlòmí gba islam látara rẹ̀ so ọlọ́run ni wọ́n ń sèmọ̀ wípé òjíṣẹ́ kan dé wá bá wọn tó jẹ́ olùkìlọ̀ látara ara wọn wọ́n wá sọ wípé ọ̀rọ̀ eléyìí ọ̀rọ̀ ìmọ̀ ni ọ̀rọ̀ tí ń sọ yé ìmọ̀ ni ẹni tí ó ń sọ ọ̀rọ̀ iná ìṣe ìmọ̀ náà nìjẹun tẹ̀sí rí pé bọ́lá ń tẹ̀sí fún Ànábì sallallahu alaihi wasallam àpọ́nlé ìkọ̀ àyẹ́sí lọ́lọ́gbọ́jì ti kò sí lè kà tẹ ẹ bá kọ nǹkan kalẹ̀ báyà lẹ́bí òní kà yóò pe sẹ́kítírì ní pé wá kà kí ni wọ́n kọ ó dà kó dédé bàbá rẹ̀ ọ̀yá bá kọ nǹkan báyìí kò yọ ọmọ pé wọ́n máa kọ ni. bọ́lá òun ṣe ṣe yẹn ipò ńlá àyẹ́sí lálọ́lọ́ fi ṣe fún òṣìṣẹ́ rẹ̀ sọ́lọ́lọ́ àlùfẹ́ tẹ́ ẹ mọ̀ yí pé àwa lè mọ́mọ́ òye tí ń bẹ nínú rẹ̀ ọpẹ́ tí ń bẹ nínú rẹ̀ tí kì bá ti sálọ sùn náà lọ́wọ́ tá lọ sọ fún wa. ọlọ́wọ́ bá ti ọlá rẹ̀ gàdúrà ní ìrìn àná ìsọ̀sọ́lá gbogbo ohun tó ń sọ yìí kó o ní máa fọwọ́ rẹ kọ̀ nǹkan kankan tó o bá ń fọwọ́ ọ̀tún rẹ tó o fi ń kọ́ ni. a ọlọ́ni kí ìdánilẹ̀ àti sábà lè mọ́kọ́ pẹ̀lú o àwọn òbí lẹ jẹ́yìn wọ́n máa dá òkè rẹ̀ ṣe àti ní ṣe yín tẹ́ ẹ̀ mọ́ Muhammadu tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mà ó ní pẹ́ẹ́n ó ní kèké lọ́wọ́ tó bá gbá kèké mú báyìí ẹ̀ kò ní ṣe máa ń kọ ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ tó nìyẹn ṣùgbọ́n àyèmá fọmọ akáàrẹ ipò lọ́jọ́kùn oníkọ́lọ́ fi lẹ́yìn lórí ìjànàbí rẹ̀ sọlọ́lá rẹ̀ sọlọ́ ṣùgbọ́n burú fún ọ o ipò ìyẹpẹrẹ lọ́jọ́kùn ọgbọ́n ọ̀sán fẹ́ sílànàbí náà sànàbí náà lè kọ́ ni kọ̀tọ́ sí ọlẹ́nu kò jẹ́ màwí gbọ́lọ́ yẹn bí ẹni pẹ̀lú àtẹ́lu àdéhùn sọlá mi ignorance òfin ti rí bẹ́yìn wàláyé oko ìpanu yóò pọ̀ lọ ṣé ẹ má ìmọ̀ ti bẹ nínú àwùjọ rẹ ìmọ̀ ọ̀làjú ti bẹ láwùjọ rẹ òun láti mọ̀ nítorí pé ọmọ kò sínú ewu kátó wá tó dídí ilẹ̀ sí bọ́lá ń tẹ̀sí ànábì ọlọ́pàá rí tẹ̀rẹ̀ bẹ́ẹ̀ gbogbo wa tá a fìlà láti wá ìmọ̀ a ní láti wá ìmọ̀ ní kátó rẹ̀ sí torí bọ́lá ń tẹ̀sí pẹ̀lú làákà ìlànà ṣùgbọ́n torí àpọ́nlé tọ́lọ̀ ti sẹ́fà náà ni pé wọ́n mọ̀ máa fi èmi jìn pa rẹ̀ pé ó ní gègé ọlágbárí ó sì mọ̀rọ̀ sọ ó sì mọ̀rọ̀ gbé kalẹ̀ ó sì mọ̀rọ̀ ká ó sì lọ ka àwọn ọ̀rọ̀ àwọn kan nì. ṣègbè àwọn tèfè ni sọ pé wọ́n ní àtàtírù àwọ̀lẹ́yìn wọ́n ní àwọn ìtàn àwọn ẹni àkọ́kọ́ àlọ́ àwọn ẹni àkọ́kọ́ ìtàdàbà hàlà nẹ́bí dàpọ̀ kọ̀níyà tó ń la àlẹ́ ìdìbò kúrọ̀ tẹ̀ wá sílà ìní wá sàfáwọn yẹn láàárọ̀ àti lásàlẹ̀ alihamdulilah òtítì ọlọ́wọ́ máa kà sọ́ńgbà tí o ti máa kà bóun ni o ti wá fẹ́ kà tẹ ẹnìkan tó sọ pé náà lòun fẹ́ máa sọ fún wa àwọn èèyàn tẹ́ mọ̀ lára rẹ̀ àwọn èèyàn ò sì ní kò sí àsìkò kò sí ìgbà tẹ́ǹtì alukurani ní tí o fi ti dídì rẹ̀ ọlọ́ọ̀ni oríire ńlá lọ́wọ́ ṣe fún àtàdé mùsùlùmí ẹ lọ gbé gbogbo àwọn òwe táwọn kan pilẹ̀ kọ́ tí wọ́n pilẹ̀ kọ́ tí wọ́n pilẹ̀ kọ́ tí wọ́n sàdéjì lọ báwọn òjíṣẹ́ wọn ẹ lọ gbé yẹ̀wò kẹ́kẹ́ tẹ́ǹtì alukurani kẹ́rì ẹ rí kọ́rọ̀ táwọn gbé dání òdórí pọ̀ lẹ́mú ṣùgbọ́n tẹ́ bá wà alukurani kẹ́rì ẹ rí pé gbogbo nǹkan lọ́nà ọba ìdíkẹ́ láti yẹn tó fún wa nínú Al-Qur'an al-Karim. ó ní àwọn tí wọ́n jẹ́ aláìgbàgbọ́ wa sọ pé àìdá nìyína wa kunna turaba wọ́n ní sẹ́ta bá wá kú tá a kẹ́kun tí egun wa ti gbó tútú sílẹ̀ tá a wá ti di yèpẹ̀ tá a náà ti parẹ́ mọ́ yèpẹ̀ tí yóò tún wá rọrùn fẹ́lẹ́ dàwa láti gbé wa dìde sẹ́mọ̀ pé tí òjá mọ̀ ìpè fourteen forty ẹ máa bóun yọ o fourteen forty one dé bóun láyé tó kódà nínú àtìní ẹ máa bóun fi yọ aláǹsọ fún ọ wípé bẹ́ẹ̀dì tó ń ṣe ọdájú kúrò nílà ká yìí ó wòye sí kó tó ṣe ọmọ fún òun jìnà sáyé tó ń ṣe bẹ́ẹ̀dì rẹ ni òun súnmọ́ kìyàmọ̀ ni wọ́n ti wá iye yẹn wọ́n seventy years rẹ tó ti ní ó di seventy one years kápẹ́ ti yẹ tí wọ́n ló lò láyé tó ń sọ fáyín ni pé ẹ máa bá ń dunú kó kọdún mẹ́sàn-án ní kó láyé ọmọ ìdẹ́yìn yìí ti dẹ́ láyé torí tó bá pé ti yẹ yẹn tí mọ́tò kan bí pakuru máa yọ ọ̀sà èrè lọ ni kò ní sọ pé ebé ti yà àti kúkú ti klọ́ọ̀kì náà tẹ́lẹ̀ jẹ́ kí dúró de kódà seventy nine ni wọ́n wà èsì wọ́n sì ní máa kú jẹ́ dúró de mọ́tò nípa ní nígbà tí èsì pé ti yẹ bàbá làárọ̀ yọ ọ̀sà èrè yìí oníkàlùkù ẹjẹ́ àwòye ìgbébọ́jọ́ wa ṣe ń lọ yẹn bá à ń ṣe wò kó dọdún bá dọdún báyìí à ń súnmọ́ ọ̀run ni à ń jìnà sáyé nígbà tá a wá ń súnmọ́ ọ̀run tá à ń jìnnà sáyé yẹn sí dùnú ní ọ̀wà àgbà ní ọ̀kan wa àmọ́ kọlọ́kọ́ ó ní pé kí ni ta ni ó tún gbó wọn ti gbé yín dìde gbó wọn ti gbé yín dìde kò sí gbèdé kẹta lọ́lọ́ tọ́bọ̀ orí táwọn èèyàn kọ sábì àwọn èèyàn ni wọn náà sọ pé tá a bá ti kú ti tán ó kú o wọlọ́ọ̀ni ó kú tọ́pọ̀ ìgbésí ayé tí èèyàn ó lò lẹ́yìn pé èèyàn kú pọ̀ gan ó sì tún kún gan gbọ́ọ́rọ́ kódà ó ṣeé ṣe kó tún ju ìgbésí ayé tẹ́lómi lò láyé lọ wọ́n ní tá a bá kú tá a wá di yèpẹ̀ tán kẹ́ ẹ wá ní wọ́n dà wá padà sáyé dáhàlì kí àrọ́jọ ìgbà yìí ìsẹ́ni padà sáyé yẹn ó jìnnà bọ́lá o tún padà gbé wá dìde wọn ó jìnnà tẹfẹ́tẹfẹ́ báwọn bèbèrè ṣe ronú yẹn báwọn aláìgbàgbọ́ ṣe mà nìyẹn ṣùgbọ́n ẹni tí gbàgbọ́ bá ń bẹnu ọkàn rẹ ọmọ ìgbé wàláhì oṣù bá pẹ́ẹ́ni bẹ́ẹ̀ ó rọrùn nítorí bọ́lá wọn bá tó dá wa ó dá wa nígbà tá àti tẹ́lẹ̀ ọwọ́ aṣọ ǹjẹ́ gbà tá a bá tún sí mọ́ ṣé kò tún wá lè dá wa padà lẹ́yìn ìgbà tó ti pé àti sí mọ́ ẹ̀kú tún ní ká mọ́ abẹ ni ó rọrùn bọ́lá wọn bá kó ṣe bẹ́ẹ̀. ẹ̀jẹ̀ wa máa ṣiṣẹ́ fún ti ń bẹ lẹ́yìn ikú torí pé tó láti ni dandan ni ọlọ́run ọba ìdẹ́kẹ́ olóògbé ni àtẹ̀lẹ́ kọ̀ọ̀kan wá sí i. ká má wà nínú iyèméjì táwọn tí wọ́n jẹ́ aláìgbàgbọ́ tí wọ́n wà nípa ọjọ́ péje. olùgbàgbọ́ òdodo yóò máa wà nínú ọkàn rẹ̀ wípé ọjọ́ kan jẹ́ ọjọ́ kan. bá a bá lógún ọdún láyé tá a lọ́gbọ̀n ọdún láyé tá a lọ ẹgbẹ̀rún ọdún láyé tá a lọ àìmọye ẹgbẹ̀rún ọdún láyé kí ni ó pẹ̀ fún ẹ̀fún wa kí ni ó parí ẹ̀fún wa ikú ìná tá a bá wá kú àdán àtàn rárá tèmi tá a fi ń jẹ́ orúkọ wa ni wọ́n kú lára wa torúkọ yí padà ẹ̀mí kú lára mùtábọ̀ òkú gbogbo orúkọ ti bẹ ní kí òkú jáde òkú nù ọmọ òkú nù yẹn kíníkà òkú ni ilé òkú ni mọ́tò òkú ni dúkìá òkú ni ẹ wọlé iṣẹ́ òkú. ẹ̀mí yẹn ni wọ́n mú kú ọmọ ẹ̀ ẹ̀mí òkú ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlátọ́jú ẹ̀. tọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá bá ti ṣe tán láti yí gbogbo ara padà ọlọ́wọ́n tún dẹ́mi ẹ̀ padà sí wọn lára. ara rẹ níbo wọ́n ti dá tẹ́lẹ̀ látara yẹ̀pẹ̀ ẹ̀rí bá a ti ń lọ lójoojúmọ́ tá à ń pọ̀ àwọn bẹ́ẹ̀ ni ẹ̀mí àtàrà ń wọ̀ yá àjà ẹ̀mí bẹ́ẹ̀ padà síbi tá a ti dá tó sókè kí í ṣe òkè ọbẹ̀ padà sókè ara náà ń dìran àti padà síbi wọ́n ti dá o nínú yẹ bẹ̀ níjọ́ kan wà ṣẹlẹ̀ sí ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ ẹ̀mí ó kó jáde kó ní inú ara yẹn ara náà rà ayé láti wọnú bí wọ́n ti dá láti pèlè mí nínú àkọlàkọlà kò mọ̀ bí ìhànú àìdùkùn wọ̀ níbẹ̀ lọ́lọ́wọ́ bá ti dá wa níbẹ̀ ń wórì wa mọ́ níbẹ̀ lọ́lọ́ o tún gbé wá dìde lásìkò mi nígbà míì tọ́lọ́ ọba ìlẹ̀kọ́ lábàtẹ́ bí mi àtẹ̀lẹ́ kọ̀ọ̀kan wá dìde ẹ jẹ́ ká nígbàgbọ́ ọjọ́ pé ká ọ̀ràn àyàn lọ́jẹ́ torí ẹ̀ fi wa sáyé ilé ayé yìí kọ́tà gẹ́gẹ́ bí àyíká ti fẹ́ dáko mójútó oko wa àti nǹkan ọ̀gbìn wa kálkì a ti ti a ètò ṣe a nígbà tá a bá dé ọ̀dọ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ. ọlọ́run ní kí tẹ̀lé kí ni wàhálà tó mú wa kọ̀dẹ̀ àìlímúná máa dị kó so arúgbó mi nìhùn wà ìdáná kìtà bò ṣàfihàn. ara wọn pátá ìdílé ní ara wọn. eegun kékeré báyìí níbi wa ẹ̀ máa wa méjèèjì eegun kékeré báyìí ọlọ́run ti tara abẹ́ yọ tara abẹ́ ìlú àti ọlọ́run wà ìdáná kitabun àkọsílẹ̀ tó ti wà ní abẹ́ ìsọdúnmù ti sọ dáadáa ń bẹ kalẹ̀ fún gbogbo tẹ́ wa kò sí kankan tí ara wọn ọlọ́run ọba ìdí ọba tó ṣe pé gbogbo nǹkan ti wà lákọsílẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba tí lọ́nà. àjẹ́ pé wa ẹ jẹ́ kí ìgbàgbọ́ wa kọ́ ó lọ́tọ́ wọn lórí wa ó sì pàṣẹ ká sìn wọn lọ́hùn tó bá àsìkò kan láyé. a nígbà pé ká máa sọ pé rọ̀bánà ìwé ẹlẹ́dàá wa àmọ́tìtàn nàtẹ́yìn "Wa wálẹ̀ kò sì tó wa síwájú kótó nínú ya wa. lẹ́lẹ̀kejì ó tún pa nígbà a bá délé ayé lọ sínú sàárè àkọ́kọ́ yíyí ẹlẹ́ẹ̀kejì ní dídé sí gbèsè tọ́lọ́mọba ilé pẹ̀lú òtún fẹ́ẹ́ tiwa lára lẹ́lẹ́ẹ̀kejì gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú tọ́gbọ́dọ̀ rọ̀ máa ìgbàgbọ́ ẹni tó jẹ́ olùgbàgbọ́ òdodo ní ilé béèyàn bá ti tẹ́ èèyàn lẹ́sàn ni ayé nílé iṣẹ́ ọ̀run níbi tó ń kálukú wa táàtì mẹ́sàn tẹ́ tó ń kálukú wa fi. ìkọ́yìrọ̀ fàkọ́yìrọ̀ ìkànnì àmàlù kọ́yìrọ̀ fàkọ́yì bọ́ ọba ṣe rere láyé ọba rere láti yá màlúù wọ́n ìṣẹ́rùn fàṣẹ́rùn tọ́ ọ bá sì wá aṣaburú láyé ẹ̀sìn aburú rẹ̀ ṣe kí ni o ojú ojú oníkálukú pẹ̀lú sẹ́rẹ̀ tọ́ bá ti. ọlọ́ni bẹ́ẹ̀ kẹ́tà bò bí bẹ́ẹ̀ hàpì la máa já àbọ̀. nítorí táwọn yẹn ni kí wọ́n fi òdodo nírọ́ nígbà tí òdodo wá dé bá wọn látọ̀dọ̀ òjijì ọlọ́run sallallahu alaihi wasallam òdodo wá dé bá wọn tọ́lọ́ fi rán alẹ́ sallallahu alaihi wasallam sí wọn bọ́lọ̀ ń tẹ̀sí rán alẹ́ ti gbogbo ayé yìí àwọn káńtẹ̀ tó ń bẹnu yìí méjì jẹ̀bi nípa rẹ̀ báyìí ẹlòmíì tó máa sọ pé ẹ bọ̀ tẹ́ lérò pé islam yẹn lè yanjú gbogbo yìí ti lẹ̀ wàlá yọ yanjú ẹ̀ jésù bá tó kù kẹtù kó wa yọ yanjú ẹ̀ kan kọjá ẹgbẹ ẹgbẹ lọ́nà ẹgbẹ ẹgbẹ lọ́nà ẹgbẹ ẹgbẹ yíyù yọ yanjú ẹ̀ ẹlòmíì máa sọ pé bẹ́ẹ̀ rí ẹ̀sìn rẹ̀ tó mú àyẹn lójú ayé rẹ̀ nìkan náà ló wúlò kò wúlò fáwọn ọmọ nìsín o gbólóhùn yẹn burú àwọn èèyàn pé òdodo ọ̀rọ̀ wọ́n pè nírọ́ tó wá lórí oníkálukú wa náà àwọn èèyàn sòdodo fún wa pé bó ṣe rí nì bó ṣe rí nì bó ṣe rí nì àwọn tí ń sòdodo fún yín ẹlẹ́wà kà sọ́tà yìí ẹni tí ń parọ́ fún yín àwọn ti ọ̀rẹ́ yín òdodo lọ̀rọ̀ Yorùbá bẹ̀rẹ̀ o wọ́n ló lóòótọ́ wọn ní kì í lẹ́nu ẹni tí ń nífẹ̀ẹ́ àwọn èèyàn tí ń sòdodo fún wọn tí ń gbà wọn tí ń là wọn tí ń sọ wọn kò níbi aburú àwọn yóò kórìíra rẹ̀ bẹ́ẹ̀ ni ìbò wa bó dókítà náà nù béèyàn bá fi ẹsẹ̀ kọta bó níjà bá kan tọ́wá ní egbò tó fẹ́ jù dókítà wa mú sí sọ́ọ̀sì kọ́kọ́ dí ló fi gbé òwú lọ́wọ́ gbé ayọ́dá ìkan sórí rẹ̀ lọ́wọ́ fi ṣe húrù húrù húrù báyìí a ọ̀tá tó fojú hàn ní dókítà ọ̀jẹ́ sí yẹn lásìkò yẹn lọ́ba ti gbé àlọ́ lọ́la wọ́n ti dá mọ́ wa lọ́la ńlọ fúnra ni kò ní lọ nígbà tó bá bẹ̀rẹ̀ sí ní jìnnà ní ó tẹ̀lé a ah, ah, dókítà ẹ ẹ fún gbìyànjú ó ó ti yàtọ̀ ní ti ìgbà ní ó ti ìgbà yẹn ní ó ti wá ní sáàtọ̀ ní ara wa. òdodo ọ̀rọ̀ ẹ méje ká pè ní rọ̀ ètò ọba rí sẹ́ńbẹ̀ alihamudulilayi kó dúpẹ́ kọ́lọ́kọ́lọ́ kọ́ tẹ́wọ́ gbà lọ́wọ́ rẹ̀ ètò tí ìrì ṣe máa fi ọlọ́wọ́ bá tí ọlá rẹ̀ ga jùlọ pé ah, òdodo yìí òtítọ́ yìí dákun fi rọ̀ mí lọ́rùn jẹ́kẹ́mi náà ò lè ṣe é kó o sì gbọ́dọ̀ takò mọ́ ọ gbọ́dọ̀ pé òdodo yẹn nírọ́ ẹwọ oríṣiríṣi táwọn èèyàn sábà tí wọn sàlàyé fún wa nínú àdìsọkàn wa nínú ìjọsìn wa tó bá ìlànà tọlọ́run bá àdìsá ní sọsọlọ mu ẹsùn máa rẹ lómi ìgbà yóò fi hàn tẹ wá fẹ́ sọ pé nǹkan bàbá wa ti ọdá ni tẹfẹ pàlànà bàbá wa rẹ ni tẹ wá fẹ́ sọ pé báyìí tẹfẹ sọ pé àfa àbáyìí àfa yẹn kọ lọ́lọ́run rán tiwa ànẹbi sọlọ láti sọlọ lọ́lọ́run rán tiwa bóòlù ànẹbi sọlọ ti ti lọjà lọ́dọ̀ tiwa sọ bó bí wọ́n ṣe gbọ́ ayé lójú ayé àti sísílẹ̀ yẹn tá a bá yé máa sọ insha allah àwọn èèyàn padà gbọ́ yé ẹrú ọlọ́wọ́n bá kán bẹ ní gbogbo ìgbà tí a bá ti ń sòdodo báyìí yọ ọmọ ni à òsán àwọn eléyìí ò gbọ́ yé wọn ò lè gbọ́ yé wọn ò lè gbọ́ yé tẹ́tí wọn ò bá gbọ́ yé ní ìlú tí wọn ò ní gbọ́ yé tó bá dọ̀là ni látòrí pé yóò tí ìgbọ́n tá à ń sọ yé àní sọ́mọ́ ni yorùbá wọn lọ́n wẹ́ni ọbẹ̀ fọ̀rọ̀ àìní gbọ́ yé lásìkò pé ká má ṣàlàyé fáwọn èèyàn ó dòdò ẹ̀sìn ọlọ́run ọba lélẹ́yìí ẹ̀wọ̀n bá ti ń ṣègbéyàwó ẹ̀wọ̀n bí tá a gbọ́ yé dé ẹ̀wọ̀n àlàyé ọ̀rọ̀ táwọn olùwọ́n wọn ti fún alábẹ́rẹ̀ ẹ̀wọ̀n bá ti kórìíra wọn tá a bá ti ba ẹ̀wọ̀n bá ti ń ṣe ẹ̀wọ̀n bí tá a gbọ́ yé dé ẹ̀wọ̀n àlàyé ọ̀rọ̀ àti àwọn ka kágbafẹ́ gbogbo tọ́lọ̀ ní káṣe àríwọ̀nsẹ̀ tó kó wà lábọ̀ wà kí ló dé tà fi òdòdó a sì mọ̀ pé ẹgbẹ́ ẹgbẹ̀rún láyé kò lè di òdòdó ẹyọ kan tuntun. bẹ́ẹ̀ sì ni ìjọba wákàtí ẹ níjọba sálìkì àmọ́ náà ọba tí ó fi dé bẹ́ẹ̀. wa. gbogbo ojú tó yí pé bí wọ́n ṣe ní akínú wọn ọba gbé bẹ́ẹ̀ ẹ máa wọ́n síra wọn yóò máa yàtọ̀tọ̀ síra wọn ni. èyí tí wọ́n ní awí lẹ́yìn ìgbà tí wọ́n bá sálámà tán tí wọ́n bá ti wí bẹ́ẹ̀ máa wọ́n pé yọ yàtọ̀tọ̀ síra wọn gbogbo tí wọ́n bá ti tẹ̀lé ẹ̀rí bí bákan náà ni ó ṣe rí. àtòrúkọ ṣàtà wà tòrúkọ lìhàkì mufradatun wà sáàlì kó lìhàkì wàsáàlì fún nàtọ̀rí kọ̀lì hàpì àwọn tí ń sọ ọ̀nà òdodo yìí àfúrọ̀ ọ̀dọ̀ ẹ̀ka nínú àwọn èèyàn tó làwọn náà dé sí gbogbo èyí. torí ẹ̀ wọ́n fi rẹ̀ kú oríire yípo lọ́wọ́ bọ̀ òní kí orí ìtẹ́ ọ̀pọ̀ bá wí nínú ẹ̀sìn wọ́n ti ń sọ òdodo fún ọ ó lọ ń gba òdodo lọ ń tẹ̀ lódodo ló ń lo òdodo tó ti pèpè sí òdodo tó ti ṣe sùúrù lórí òdodo yẹn. ẹni tọ́lọ̀ bá fún kó dùgbẹ́ ni torí pé sí àmọ́ ìgbé òdodo yìí kìí ṣe ń dá sàtakò rẹ̀ kámúlò ni níbi kámúlò ibẹ̀ lórí rẹ̀ wá o gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bàbá wa àwọn ọmọ tẹ́ ẹ bí náà ni fúnra ara wọn ni wọ́n sọ pé bá mi ọlọ́run jẹ́ àárín ìfẹ́ lórí dáadáa kí ló dẹ̀ fi ń tẹ̀lé yìí náà wọ́n ní àbáwọn afáwa ti pín nù tẹ́ ẹ bá ní sani sọ́lọ́m sọ àti táwọn afáyín sọ ìwọlẹ́ òfin ká àtànẹ́bí mi o ànẹ́bí wa sọ báyìí dájọ́ sọ wọ́n èdè wọ́n èdè bí bàbá tó bí bàbá mi káwọn àfáwọn ti sọ wàhálà yẹn ọkàn rẹ nù arúgbó lè sọ nǹkan kankan tó ọmọ kékeré òde tí ó ṣe pé yóò fi ẹ̀rí ti dànù pé kọ̀ọ̀bá mú mi kò sì bá mú mi ẹ̀sìn náà olórí ilé àgbàlagbà lẹ́tọ́ wá rí òdodo lẹ́dọ̀ ọmọ kékeré tó ṣe kí ni o tọgbà òdodo kèsèkèsè bá alábíọ́ kó tó dáyé láti dáyé bàdé mọ́ tọba tó ń wí síta ń ṣe pé fún ọ ẹgbẹ́ ẹgbẹ́ ìgbé bàbá yẹn ò lè fẹ́ lórí ọmọ ọba gba ọ̀nà tọ́da láti sòdodo ọ̀rọ̀ yẹn lóko ẹ dákun ẹ jẹ́ ẹ̀rọ lẹ́nu àwọn ọmọ wa àwa tá a jọ kọ àárín òdodo lára àwọn ìyàwó ẹ jẹ́ àgbọ̀dodo torí pé ní jẹ́ pé èèyàn jẹ́ olùfẹ́ríba olè tí bá ń gba òdodo lọ́dọ̀ gbogbo ẹ̀ tó bá sòdodo náà wà nítorí ká fi kúnra wa sí náà lọ́lọ́wọ́ bá fi gbé wa síra wa torí ká má bàa ṣiṣẹ́ táàbì wọn náà lọ́lọ́wọ́ bá fi gbé wa síra wa. gbólóńkàlùkù wa wá ń bá ti ṣàyè lọ àbúrò wa ni fún ẹ̀gbọ́n ti lórí ibi tẹ́gbọ́n ti kìnìún tó kù sí àfikẹ́gbọ́n sọ pé ń lù ọ́ ẹjẹ́ àjọgbà láàrin ara wa yìí pé ojú rere ọlọ́run là ń wá àti ọmọ ẹ̀dín kankan ọlọ́run ọba tó dé ní àtẹ̀lẹ̀ kankan wà láti tí ọ̀wá yẹ ká ju tẹ́lẹ̀ fún pátápátá ká sọ ìfẹ́ wa ká sọ sódò gbogbo mi lọ gbogbo àwọn ọkàn wa tó le inú líle tá a níhun èmi èfẹ́ gbọ́ mi èfẹ́ gbà ẹja pẹ̀lú ẹja àdánù ẹja àkọjú lọ lọ́wọ́ bá tí ọlá rẹ̀ ga jùlọ ká mójútó òfin ẹ̀sìn ọlọ́wọ́ bá ìdíkọ́ láì tó ilé wà ní. ẹ̀wọ̀n alágbàlagbà mi wọ́n lọ́ọ̀dì iṣẹ́ ń gbọ́dọ̀ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá yí padà ẹnu ara àwọn èèyàn míì lára lára àwọn èèyàn tó ti fọ́ jẹ́ mùsùlùmí náà wọ́n ní bàbá alágbájá lẹ̀ ń wò àwọn ọmọ nílà aká ìmọ̀ àwọn ọmọ kéékèèké ní màá ń bá ṣe ọlá bàbá aká bẹ́ẹ̀ lọ́lọ́kọ̀ ọyọ̀ bẹ́ẹ̀ táwọn èèyàn sọ bẹ́ẹ̀ fún ọ. àwọn ọmọ rẹ̀ àwọn ìwọ ọmọ ọmọ ọmọ rẹ̀ ní bá bàbá àwọn àgbàlagbà ṣe ó láwọn ọmọ yẹn ni wọ́n nílà aká yìí. mélòó mélòó ni ọmọ kékeré tó ṣe pé ìdá àtàkà lámà tó bá sọ̀rọ̀ à ń sọ tàláhù tẹ̀lé àgbàlagbà ọ̀tà kẹ́mu ni látara àwọn ọ̀rọ̀ yí ọ̀rọ̀ tí ń sọ yàtọ̀ sọ̀rọ̀ kọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni mélòó mélòó ni àgbàlagbà tọ́bẹ̀ e sọ̀rọ̀ pẹ́kẹ́ báyìí <laughs> ọmọ kékeré àwọn ọmọ kékeré bu ẹ̀rì ni wọ́n tún fún wa láwọn ọmọdé tó ṣe wọ́n sì ní òdodo lọ́wọ́ kò sí tó kùtù ká ṣe kí ni o ká gún wọn lọ́wọ́ ká tẹ̀lé wọn ká ṣe dáadáa níbi gbogbo nǹkan yẹn. ṣùgbọ́n pọ̀lọpọ̀ ẹlòmíì ní ìsìn ìfẹ́ ló ṣe kí ni o ó ti gbé ọ̀pọ̀lọpọ̀ mi ìgbẹ́ ẹnu ó sì ti dẹ̀ ẹ̀dẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ó ti dá wọn ṣubú ẹ dákun gbogbo ẹ já dúró tòdodo ẹ̀gbọ́n tó lọ́wọ́ bá sọ fún anìkọ́lá ní sọ́lá ó tún wá ní tẹ́kùn lọ́ọ̀hà ẹ báyọ̀ ọlọ́run o ó wá fẹ́ sọ tó fẹ́ tó ní wọ̀ kúnú máa sọ ọ̀dẹ̀kẹ́ ẹ máa pẹ pẹ̀lú gbogbo àwọn tó ń jẹ́ olótùtù olódùúró yìí wọn náà wà àwọn tó ń bá rìn tó bá jẹ́ pé àwọn tó ṣe pé wọ́n já aríire mọ́pọ̀ ni wọ́n ọmọ dá púpọ̀ kò súnmọ́ wọn nítorí pé tó ń bá rí oore wọn máa tọ́ka rẹ sí èyí tó bá ṣe tó fẹ́ ṣe pípàrẹ̀ ọ̀kà wọn kún ọ lọ́wọ́ lórí ẹ̀ èyí tó bá jábùrú ó lè jìnnà sí ọ èyí bá pèsè ìtọ́nù fẹ́ tí ọ láti ṣe wọ́n da wọ́n da gbogbo rẹ̀ bọ́ wọ́n ti pè ọ́ láti ètí fún mẹ́tò òfin ìlẹ́sẹ̀ ẹ̀dí aláwọn olùbárìn rere tí wọ́n di olóòtú kan tí wọ́n di olódodo wọ́n nífẹ̀ẹ́ olódodo ní gbogbo ọgbà yóò ta àbàtì tí ń lódodo ẹ̀dá kan ìjà máa tẹ̀ lódodo. بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني وإياكم بما فيهما من الآيات والحكمة فاستغفروا الله إنه هو الغفور الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين وبعد وجب ولهم وبعد جرعة جرعة وما بعد في الله صلى الله عليه وسلم àwọn ará lérí ẹ Ọlọ́run tó bá wa kẹ́ wọn àti àwọn sọhábà rẹ tó tó tẹ̀lé lánàá rẹ pẹ̀lú dáadáa tó ti sílẹ̀ fún àti tó ti lọ jáde kéya gbogbo wa tí ajẹ òsìn Ọlọ́run wọn béèrè lọ́wọ́ òjíṣẹ́ Ọlọ́run sọlá bọ àwọn àríwọ sọlá yìí pé ayọ síyá mi àpọlù bàbá ọ̀gbọ́n ààwẹ̀ wo òun náà ló lọ́lá tó sì lóore jù lẹ́yìn ká gbàgbé sọ̀rọ̀ ọ̀gbọ́n anabi sallallahu alaihi wasallam sọ pé siyamu shahri llahi muharram gbígba àwẹ̀ oṣù Ọlọ́run ọba tá a mọ̀ sí oṣù muharram gbígba àwẹ̀ yẹn òun la àwẹ̀ tọlọ tún nífẹ̀ẹ́ sí lẹ́yìn oṣù Ramadan oṣù muharram náà la wáyé mẹ́wàá àkọ́kọ́ ní oṣù yìí àwọn tí wọ́n jẹ́ àwọn sẹlẹkùwa ìlú wa lọ́wọ́ ìtàlá àríyìn màdùmáyìn wọ́n máa ń gbé àwọn nǹkan mẹ́wàá mẹ́wàá mẹ́wàá mẹ́ta kan wọ́n máa ń gbé wọn tóbi mẹ́wàá tó gbẹ̀yìn òru mẹ́wàá tó gbẹ̀yìn ní oṣù rọmọdán òru mẹ́wàá tó bẹ̀rẹ̀ nínú oṣù tá a ti gbàrí kọjá lọ yìí oṣù dòlìṣíjà bẹ́ẹ̀ náà ni mẹ́wàá tó bá tún gbélé oṣù muharram tàwa wọ́n máa ń gbé tóbi púpọ̀ torí bá nínú sọlọ sọ pé àní tẹ ààwẹ̀ tọlọ nífẹ̀ẹ́ sí jù lẹ́yìn oṣù rọmọdán làwẹ̀ muharram káwa lọ wípé ọlọ́run tí ọlá rẹ̀ ga jùlọ oṣù tọ́jọ́sù rẹ̀ sanabi sallallahu alaihi wasallam sàfìtì lọ́ba wo ni muharram sàmọ̀ pé lọ́pọ̀lọpọ̀ oṣù táwọn èèyàn sàfìtì lọ́ba ọlọ́run ọba ilé kíọ́lá lóṣù rajab nínú àdéhùn tí ó fẹsẹ̀ múlẹ̀ àdéhùn àgbélẹ̀rọ ọ̀rọ̀ tọ́jà ojúlówó irọ́ ni wọ́n dá pamọ́ ní sọ́sọ́là nù rẹ̀ bí a sọ pé shahru rajab òun náà ni bẹ́ẹ̀ sì ni ṣàbán oníṣàárì wọ̀rọ̀mọ̀rán ṣàrò màtì. oṣù rọ́jàbù òun ló tu ọlọ́run oṣù oṣù ṣàwàl oṣù ṣàbán òun ló tu wọn ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n oṣù rọmọdún gbogbo àdìgún mọ̀ òun lónìí àdàparọ́ haran ni o àdàparọ́ haran ojúlówó rọ tí ò ní àbùlà nù irọ́ tó dájú òun ni irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ oṣù tani sọ́lá ń pè lóṣù ọlọ́run òun ni muharram torí ẹ̀dá kò torí tọ́lọ́ ẹ jẹ́ ká máa wòye sí ń dá máa sọ gbogbo àwọn ọ̀rọ̀ tí ọba ti ní ápùlù tí ò ní pilẹ̀ láàfin kìtàbí wọlé àti sunna ẹja sọ̀ra. àbápasẹ̀ rẹ̀ ipa rẹ̀ àrínú tírọ̀ ọlọ́run àtúntẹ̀ tẹ̀bírí tẹ̀bírí tẹ̀bírí nínú sunna ní sísúnà àrípasẹ̀ rẹ̀ lọ́nà sọ́gbà fẹsẹ̀ múlẹ̀ ẹja sọ̀ra o. torí ìfẹ́ inú òde tẹ̀sí yìí ẹni tí wọ́n rántí wa ní ọ̀sàlàyé bá ti ṣe ètò ọba parọ́ rẹ̀ mọ́ sí àrí tẹ̀sí tẹ̀ nígbónú àwọn tíra àhàdí àjàwọ́jà tẹ̀lẹ̀ eléyàn lórí ire wa oṣù ọlọ́run òun náà ni oṣù muharram oṣù yìí oṣù ńlá ni o oṣù tó ti fi ọlọ́run ọba ìlẹ́jì ọlá ó ṣe àpọ́nlé àyẹ́sí fún àlẹ́bí wa Mùsá alayhi salatu wassalam inú oṣù yìí lọ́lọ́run ọba ìlẹ́jì ọlá fi wọ́n lékè Fir'aun la'natullahi alayhi ètò ṣe é pé ànẹ́bí sallallahu alayhi wasallam ọwọ́ adẹni tó ṣe pé pẹ̀lú wípé ọlọ́wọ́n bá ṣe bẹ́ẹ̀ fánẹ́lì Musa ọjẹ tọ́gbà wẹ̀ látara ìrísí ìrí ìbéèrè tó béèrè nígbà tó wọ ìlú Madina tó ṣe ká sàlàyé rẹ̀ náà fún wa. mọ́lábẹ́ ní báyìí àwọn yẹn máa ń mú àwọn oríṣiríṣi àwọn ọ̀rọ̀ wọ́n ti bọnú ara wọn ìtàn tí ìsara rẹ̀ wọ́n ti bọnú ara wọn. wọ́n ní pé oṣù yìí gangan lọ́lọ́ọ̀ ní kí ọkọ̀ ojú omi ànẹ́tọ̀ wa Nuh alayhi salatu wa salam kó kúlẹ̀ sí àlùjọ eléyìí rọ́ tó fojú hàn ní o. lọ́la tara bẹ́ẹ̀ náà nígbà wọn wá gúnlẹ̀ lálẹ́ wọn wá rí torch and light tí wọ́n fi tan náà wọn ò sì rá tùpà kankan wọn wá mú òkúta méjì wọn fi lọ́ra wọn báyìí wọn wá gbé koko sí koko yẹn wá fi tan náà gbogbo alùpùpù yẹn sọ̀kalẹ̀ o lọ́wọ́ àbìdí táwọn yẹn ṣe kí ni o wọn láwọn tó ń fi sọdún nínú àwùjọ wa lónìí. ètò tèyí pé ọjọ́ kẹwàá nínú oṣù muharram ọlọ́wọ́n bá ilẹ̀ kíọ́lá la níbi musa lọ́wọ́ fìràwù àtàwọn ọmọ ogun rẹ̀ tó ń ṣe déédéé oṣù kan tọdún sẹ́mu kọjọ́ kẹwàá oṣù dòlhíjà lọ́dún ọjọ́ kẹwàá oṣù muharram lọ́lọ́n la níbi wa musa àlẹ́ sọ̀rọ̀ ìfẹ̀lẹ̀ lọ́wọ́ fìràwù àtàwọn ọmọ ogun rẹ̀ ẹgbẹ́ tipẹ́tipẹ́ lọ́jọ́ kan bàbá wa wọ́n bá ti pa àgólé yá ẹsẹ̀ ẹran mẹ́rẹ̀ẹ̀rin wọ́n sọ̀rọ̀ wọ́n sọkùnmá wọ́n àsọ̀rọ̀ sí òkè àrò ẹgbẹ́ tí wọ́n bá ti ń dáná báyìí iná máa ya. tí wọ́n bá ti ń dáná iná máa yá ó di inú káyókáyó wọn tó sè wọn àti gbà rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ oríṣiríṣi àwọn bídí àgbẹ táwọn yẹn ń ṣe ní nàìjíríà láwọn nǹkan gbómi sí inú ilé lóru gbé síta lóru ẹ̀ létí ro kan ti bákàbákà àwọn yẹn ti pọ̀ fúrọ̀ fáàt àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ẹbọ tí ò sínú ẹ̀sìn wáyé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ láwùjọ wọn máa lọ kó táyà àwọn ọkọ̀ ga ni wọ́n kó kalẹ̀ wọ́n máa kó káàkiri wọ́n lọ máa kó sádùúgbò wọn kalẹ̀ ẹjọ́ tíjọ́ tẹ́ni yẹn ayọ́ mọ̀ pé náà ń bẹ wọ́n máa dáná káàkiri káyókáyó ànábi tẹ́rẹ̀ iná ọlọ́run kì í dóyàn ọba dóyàn kì í dóyàn ọ̀dájú pọ̀ ọmọ tó ṣe iná àbẹ́là gan tó bá yẹn ti ọlójijì ó pè bá mú ọmọ níkà rẹ tó bá mú tó tọ́ iná kékeré báyìí ẹ wo àwọn láǹpùtà lórí àwọn àwọn bọ́ọ̀bù wọ́n jẹ́ àwọn oní ojú pupa yẹn hundred watt yẹn jẹ́ wọ́n kì bọ́ náà tán kó lo wákàtí kan kó tún tọ̀ kó fọ́ lé ojú bọ́ọ̀bù yẹn báyìí ó gbọ́ wọn sáré a tó bá fẹ́ mọ bó ṣe rí dákun fọwọ́ rẹ kó sọ pé lọ́fẹ́ fi tú ọfẹ́ fi yọ́kù ní níbi tí wọ́n dè mọ́ kọ́ wa tún gbá ìdí funfun yẹn kọ́ gbá mú ọmọ màtọ́ wọn. tọ́ bá gbé bàjá tó fi sáré dáadáa tàbó gbẹ́lá gàtà òfin sáré wà lọ sí ọwọ́ mọ́ ọrùn ọrùn sálẹ́sà yẹn. iná ayé nìyẹn ò jẹ̀mọ́ à níjó yẹn táwọn tí sálẹ́sà bá mọ́ yẹn lára ó ń bọ̀ lọ́mọ tó sòun wàlá ìlú mi ò ní lè jáde jọ́mọ̀ sí mẹ́jẹ mẹ́jẹ mẹ́jẹ yìí dájú wa pinnu ọlọ́run ìyẹn máa mú ọ tẹtẹrẹ ìgbéyàwó ọlọ́run ò jẹ́ ẹ ah iná àlábọ̀ nazaa'atan lishawa tad'u man adbara wa tawalla ọlọ́ọ̀ni iná làbọ́ à ẹ mọ bó ṣe rí ni iná tó mọ lágbára ni o iná tí ó mọ gba wọ lára ẹran tí ó mọ sẹpẹ́ẹ̀tì ẹran kúrò lára egun gbogbo ẹni tó kọ̀ tí ò ṣe tọ́lọ́ tó yẹ ìgbàdà tó lóun gbọ́ tọ́lọ́ òun ọ̀tẹ́lẹ̀ náà yẹn wọ́n mọ̀ pé wà ní. wọ́n dọ̀rẹ́ ni bí máa bọ̀ wá òun náà ní ilé rẹ nìyí ilé rẹ ní máa ni nínú súrà tá a ń ta akélé àkọ́kọ́ yẹn ọlọ́ni yóò mọ̀ ní kúlù ní jahanama hali tẹ̀lé ti wọ̀tẹ̀ kúlù hali ní màdì ọjọ́ tí wọ́n máa sọ fún náà jahannama pé tó ti yóò tó kú yóò ní táwọn ọ̀daràn tún kú ń ta ni wọn wọlé fi gbé gígìrì sórí sórí jahannam zẹ́wìí tọ́lọ́ bá ní pé ṣé kí wọ́n máa bọ̀ yóò ní kọ́pùtò nkọ́pùtò ọlọ́run ìfẹ́mọ́ ìfẹ́mọ́ ti tó kò ti tó. ní a sọ pé ní ọlọ́run èyí yóò yìn. narullahi almuqada allati taqtalu ala al-afida iná ọlọ́run tó lọ́n dá sí jò gẹ́gẹ́rẹ́ ni yóò máa nàgà tó gbogbo ọkàn ṣé máa wọnú ọkàn àjò ni wọ́kàn ni. tọ́lọ́ ni pé kullama nadijat tí àwọn ará wọn bá ti ń jóná báyìí ọlọ́run láti máa pààrọ̀ awọ mi fún wọn fún lè tọ́yẹ̀ ọlọ́run kò sí ọlọ́run láti máa ṣe ní àtẹnukọ̀ kálẹ̀ nìyà. sọ̀rọ̀ àwọn láàrin fún lọ́ọ̀dì àlẹ́ àlẹ́bí musa ń lọ pẹ̀lú àwọn òkùnkàn tí wọ́n ti nígbàgbọ́ sí àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ sọ̀rọ̀ ọ̀nù tẹ̀lé wọn wọ́n tẹ̀lé wọn báńkì yẹn wọ́n á ju wa ọlọ́run ìgbà tí fúnra wọn àlẹ́ ìgbà tí fúnra wọn àlẹ́ ìlànà fún lọ́ọ̀ tí ó dé tòsí Musa táwọn ọmọlẹ́yìn Musa alayhi salatu wa salam wẹ̀yìn wọ́n ní ìrẹ́ Musa inna la mudrakun àwọn wọ̀nyí bá ti fẹ́ bá wa. Musa sọ pé inna ma'iya rabbi sayahdi gbogbo àná tá a jẹ àtàdú ẹ má ọ̀rọ̀ tí ti ṣẹlẹ̀ báyìí èyí lẹ ti wọlọ kọ́kọ́ lẹ̀ gbogbo àwọn tó akin ó dùn onífọ aṣáájú rere pé rárá kò jọ àgbàdà no going back à ń tẹ̀síwájú náà ọ̀rọ̀ yìí ni subhanallah àwọn kò ká aláṣáájú ẹ̀ ń so àwọn náà bẹ̀rẹ̀ yìí tẹ́ bá ti wẹ̀ yìí anabi musa alayhi salatu wa salam sọ pé kálá rárá kò jọ gbà wá bí báwo inna ma'iya rabbi sayahdin ẹlẹ́dàá mi bẹ pẹ̀lú mi yóò kú wa mọ́nà ọlọ́nifá àwòhẹ́yìn ilà musa. أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطول العظيم الله ní àwa aránṣẹ́ sí musa alayhi salatu wasalam wípé ọ̀pá ọwọ́ rẹ̀ fi lulẹ̀ sílùú odò fanfalakọ̀ odò ńlá ó pin lọ ó fi fèsì lẹ́gbẹ̀rẹ̀ fún síbẹ̀ lọ. fàkànà kullu firqin kẹsàn-án òdìlà àbí gbogbo ìlànà tó fi kalẹ̀ ó dà gẹ́gẹ́ bí òkè tó tóbi ni odò wa dà gẹ́gẹ́ bí òkè lẹ́gbẹ̀ẹ́ kìíní lẹ́gbẹ̀ẹ́ kejì ọ̀nà wà bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kìíní lẹ́gbẹ̀ẹ́ kejì ọ̀nà wà bẹ́ẹ̀ tí o fi gba iye gbogbo àwọn ọmọ Musa àti Musa alẹ́ sọlá tó sọlá wọ́n lè tètè kọjá. àwọn sọ wọn lọ wọn kọjá lọ́nu odò òun kò fẹ̀rẹ̀ fẹ̀rẹ̀ tí wọ́n fi kọjá tẹ́tà tí wọ́n ti dáàrin odò làwọn ọmọ fìlà ọ̀nà dé pé ah, ọ̀nà ah, tẹ fẹ́ bì látijọ́ yìí àtọ ah, odò yìí débì rí ọ̀nà bára rí mọ́ àwọn nílò àwọn nílò àwọn nílò ànábì Musa àtàwọn èèyàn rẹ̀ alẹ́ sọlá tó sọlá òun bọ́ sí yí wọn pọ̀ lọ wọn lẹ́sẹ̀ gbogbo wọn ṣubú sínú odò bí fúlọ́nà ti tẹ̀lé wọn ọlọ́run kàtá ìdá àdìrọ́kà kò gbọ́rọ̀ nígbà tí kírísítẹ́ẹ̀lì ṣẹlẹ̀ sí fìlàáhùn lánàtúlọ́ọ̀hì àlẹ́yìn قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إبراهيم وأنا من المسلمين ó ní mo ti nígbàgbọ́ pé kò sẹ́ni tíjọ́ sí tọ́sí lódodo yàtọ̀ sí ọba tí àwọn ọmọ ìsirẹ́lì nígbàgbọ́ sí èmi náà ti wà ní mùsùlùmí ọlọ́ni àná wà kọ́dà àṣọ ìtàkọ́ bulu ọkùnrin tàbí nẹni minal mufsidi ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ní àdéhùn ah, ìsìn lọ́wọ́ àtòkọ́ ọgbà nígbà tẹ́ni fẹ́ bọ́ kò dé sí ó ti sa ẹ ó ti wà bàjẹ́ síwájú nínú àwọn òbí lẹ́jẹ̀ yẹn lọ́wọ́ torí ẹ̀ tí èèyàn bá ń kọ́ kàkà kú bá ní ìdí náà gbà síláàmù láàyè láàyè lọ́wọ́ sáré ni ó kú sí kéde ìjẹjẹrẹ ẹ mọ̀ pẹ̀lú ẹ̀wà tẹ o pé ẹ̀ ń gbà bàbá òfin dákẹ́ bàbá padà sí la ńgbà wọn ti gbogbogbò ẹ̀ ńgbà tẹ́mi wá bẹ́ bọ̀ wọ́n ní là ìlà ìlà là. má pè wá tẹ́jẹ́ fún wọn gbé lọ sí igbó mọ́lẹ̀ àbí kí ni wọ́n gbé wọn lọ jẹ́ wọn lọ sí wọn síbi tí wọ́n wọ́n ti rú wọn sí. torí pé gbà yẹn ìgbàgbọ́ kan ò ní wúlò fún yàn mọ́ tí ó bá wúlò ní ìbá wúlò fún fìlà ọ̀nà ìjọ yẹn. gbogbo wọn náà sọ láyé bá ti rí ọtọ́ ń bọ́ báyìí ọ̀rọ̀ rẹ tí wọ́n sọ wọ́n gbẹnu dákẹ́ ni ẹ mọ̀ jẹ́ àmọ́ tá à ń tè gbogbo ata jẹ́ aláṣẹ nínú àwùjọ láwọn àdúgbò wa tá a wà wọ́n fi ọ́sà sojú nínú ìlú tó wà wọ́n fi ọ́sà sejú ní ìbílẹ̀ rẹ wọ́n fi ọ́sà sejú nípínlẹ̀ rẹ wọ́n fi ọ́sà sejú wọ́n hu àjàmbá fún wọn bí kúkú bí yíyé òní tó ti fáwọn èèyàn rẹ ọlọ́wọ́n kọ́lá làbíà ni ọ̀pọ̀lọpọ̀ wa àwa máa wòye sábúrú bá ń ṣẹlẹ̀ nínú àdúgbò wa nínú ìlú wa nínú ìbílẹ̀ wa nínú ìpínlẹ̀ wa káwá dúró sọ́gbé aláṣẹ ẹ̀bẹ̀ ni mí gbogbo ń tọ́ bá gbà láàfún kàkà tẹ́ bá fi ṣe báyìí fẹ́ nìyí ẹni tẹ́ mú ọkọ̀ òní káì aláṣẹ lélẹ̀ yìí má wa aláṣẹ tó ṣe ike sọ́rọ̀ ọmọ ti dọ́rọ̀ àwọn ọmọ wa láàmú àti ìfẹ́ ya ẹsẹ̀ wọn ti bá ti bò ọkà rọ̀ fún ọ náà báyìí ọkà rọ̀ mọ́ ọ gbogbo ẹni tó bá bá rẹ̀ nínú ipò owó bẹ́ẹ̀ wàhálà ìkó tètè lọ lóko àdá. nínú àwọn àwùjọ wa a máa wà nínú àwùjọ aburú ọ̀wọ̀ a máa ṣẹlẹ̀ sáwọn èèyàn nínú àwùjọ àwọn tí wọ́n ti ń darí wọ̀ sí wá ní ìrìkà tí wọ́n lè ṣe. ìwúrọ̀ àwọn nǹkan tó ṣẹlẹ̀ lókè àrò wa ìláìpẹ́ yìí tàbí kìlọ̀ gbogbo wa náà pátá ẹ dákun ẹja ṣọ́ra kẹ́nìkan ẹ bá ti ní nǹkan kan lọ́wọ́ ẹ̀ ẹ̀yẹ ẹ̀ ẹ lọ báyọ̀ ọlọ́run ṣẹ̀rí ìsìlámù ọ̀rẹ́ ní gbogbo lédè rẹ̀ náírà dáadáa tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ti yẹn. àìmọye ẹlòmíì tó ṣe pé kọ̀ mọ́ mẹsẹ̀jì tẹ́ ń sọ yẹn ọ̀kan kò sí tẹ́sí lọ pádànù wọ́lọ́ọ̀yẹ tó bí lọ́wọ́ mi kọ́ pààyàn ìṣẹ̀bí dílà ìlú ni ó lò sí èkó. torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ yín ọmọ tó ń kálukú pété tàgbé ni tó bá ti rí gàgà báyìí ẹ wàhálà wọ́n ti dá wàhálà lẹ̀. èèyàn ń jẹ̀gbẹ́ kí wàhálà ti ẹgbẹ́ ládà sínú sọ́kèwé ẹgbẹ́ ọmọ rẹ̀ kọ́jẹ̀gbẹ́ tí ọ̀jẹ̀ kọjáde kí ni wàhálà ti sẹ́yìn lẹ́ ń jẹ̀bi ni nígbà tí wọ́n lọ sí bẹ̀rẹ̀ kó o sọ pé bisimilá allahumma inni a'udhu bika min al-khubuthi wal khaba'ith tí wọ́n bá ti wí ọ̀jẹ̀gbẹ́ lásán ni kò sí tí ó ti fún ọ. kí ni à ń dààmú ara yín sí ẹ wà lọ́mọ sọ́táyà táwọn yẹn lọ́rùn ẹ lọ́ sun wọn ọlọ́run obìnrin tó dàlù kìyà mà. ẹ má jẹ́ àbá wọn lọ́wọ́ ẹ bá wọn múru ẹni bẹ́ẹ̀ bá wọn sọ́táyà ẹ̀jẹ̀ àmọ́ntàṣe táwọn agbófinró náà bá débẹ̀ pé wọ́n fẹ́ dóòlà ẹni yẹn ẹlòmíì ò tún máa wo fóun fẹ́ ta epo ṣáájú agbófinró rárá bí kíkẹ́ tó tún gbà mọ́ òun náà rárá ni wọ́n ẹlòmíì àwọn mi ò kókó lọ́wọ́ ẹ̀jẹ̀ àmọ́ntàṣe ìwé ẹ̀tọ́ wa tẹ̀lẹ̀ ládùúgbò wa bì ẹni tí ń sọ pé ha ẹ má má jẹ́ àdán nǹkan ìwò ẹ má má lọ sí nǹkan ìfẹ́ nìyí òun kálukú ọgbà tó jẹ pé ó gbìyànjú ọwà náà tó ti pọn rẹsíù láìpẹ́ nìyẹn òun náà ni wọ́n mọ̀ wá mú láti Ìbàdàn sẹ́nìkan malé rẹ ni sẹ́nìkan mọ̀nà rẹ ni gbogbo àwọn tí wọ́n bá lọ́wọ́ ọrùn rẹ Ọlọ́run ọba ìrẹsì lóbi torí pé nìyí Ọlọ́run ọba nìkan lọ́ba tó máa kọ̀rọ̀ ẹ̀dá o àmọ́ máa kọ́ bàǹkà jẹ́ gbogbo àwọn tí wọ́n sì wà ń bì tí wọ́n mẹ́ni yẹn wọ́n mọ̀ yìí pé á ẹni kì í ṣe ní bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n sì ń bẹ nínú irú àyè yẹn wọ́n mọ irú ọ̀rọ̀ tẹ́ni yẹn yìí wọn wá ti gbẹ ní ẹ lọ láti bí ìjẹ wàá àtijọ́ wo nínú ìlú wọn gbé lọ sí ìyá kan fún wọn lọ fìyà jẹ ẹgbẹgbẹ tó wàá mọ̀ nípa adúlọ tẹ fìyà jẹ yóò wà lóhun olùtẹ̀mí rọrùn ọlá ìkò lè lùtẹ̀mí rọrùn wọlọ́ọ̀hì ọ̀pọ̀ ọmọ ẹ̀dá ẹgbẹ́ rẹ lẹ́kún torí ikú òbí jáyé ọwọ́ lérò fún wọn náà lo ìrọ̀rùn ọlá jẹ rọrùn. ẹ̀ńtọ́ ọlọ́run tó rán lọ sẹ́wọ̀n ẹ̀ńtọ́ jẹ́ kó ti fa tẹ̀rẹ́ lọ sẹ́wọ̀n ọ̀rẹ́ wò lẹ́sẹ̀ lọ́fẹ́ lẹ́sẹ̀ lẹ́yìn ìgbà tó dé na gbogbo àwọn ọ̀dọ́ àti wa náà ẹja máa ń tà ń ṣe pàápàá jùlọ ọ̀dọ́ mùsùlùmí ẹja máa ń tà ń wọn dáràn nínú àwùjọ. gbogbo ẹni tí lo ìjọba fàmílétè tutọ́ ọlọ́run ọba máa ń padà mú wọn náà ní tí gbogbo ẹni tó wà nípò lónìí fún kẹ́gùn sí gbẹ̀yìn ọba nílùú misrọ̀ gbà yẹn gbogbo àṣẹ wọn tó kù káàkiri ni. subhanallah ẹ wá wo tọ́jú ẹ̀yìn rẹ̀ odidi ọba tó sọ yìí pé odò ó sàn lábẹ́ ilé òun odò wa padà ń sàn lórí ìjẹ náà ṣùgbọ́n náà ńlá ọ̀daràn yẹn ọ̀là jáde gbogbo ẹ̀ tàbí wọ́n máa sọ bí ẹ̀sìn máa sọ pé ọba wájà ọkọ̀ ó tilẹ̀ jẹ́ pàjá yín táwa máa náà ni pé wọ́n ti gbé sínú sàárè wọ́n ti gbájà lé lórí wọ́n ti dá yẹ̀fẹ́ òkú fínfín wọ́n lè pé fìlà ọ̀nà àá ah, ọkùnrin ọkùnrin ti lọ jọba lumi ni ọjọba òní ọlọ́ni kí olùgbé òun ti ta alẹ́ bisọ́ ńlá sẹ́lá wa wọ ìlú Madina ọwọ́ abáwọn èèyàn tí wọ́n ń gbé ọjà àwọn yẹ̀wò ni wọ́n ń jọjọ́ yẹn tó tí wọ́n bá wa náà ọjọ́ wo lélẹ́yìí wọ́n ní ọjọ́ ìlọjọ́ tó lọ́wọ́ bá ta Ànábì Musa alẹ́ sọlá tó sọlá bàtà wọn jọ rẹ̀ lọ́wọ́ fúnra ọ̀nà àtàwọn gbogbo rẹ̀ Ànábì sọlá ti fi àwa lálẹ́tọ̀ sí Musa jù lọ Ànábì wa dárò ọjọ́ yìí ọwọ́ adìyà rẹ̀ fọwọ́ tá a jẹ́ mùsùlùmí táwọn èèyàn àwọn ìlú tuntun wa tẹ́lẹ̀ táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ pé ṣebí muhammadu yìí náà ló ti ṣe ń táwa ń tà ń ṣe o ṣebó ẹ sọ pé ní kí ẹ yapa wa ebi ọjọ́ tọlọ ńlá musa ànẹbí wa o ebi náà ló ti ń gbàwẹ̀ yìí ànẹbí sọlọ náà sẹlẹ wọn àtàlẹ òkè tọlọ ọba bá ní pé ká di ọdún tí ń bọ̀ wá kò ní jẹ nǹkan lágbàmọ á gba ọjọ́ kẹsànán pẹ̀lú ọjọ́ kẹwàá bí wọn ti sún náà ní sọlọ ṣùgbọ́n gbàdúrà òfin dàbí pé ànẹbí ò sí láyé wọn. Sọlọlọ alaihi wasallam gbogbo àná ẹ ká sọ ọjọ́ ẹlẹ́ẹ̀kẹsàn àti ẹlẹ́ẹ̀kẹwàá yẹn sọlọ bàbá fún aláǹfààní tọba ajẹ pé kọwá sí agbára ju ọjọ́ ẹyọ kan rẹ ju ọjọ́ ẹlẹ́ẹ̀kẹwàá. ìjọ yìí láti mójútó dáadáa nínú àwọn àǹfààní dáadáa tá a sì nínú àwọn tá a wáyé òun náà ní ká torí ká ní sọlá ń nípa gbígbà ọjọ́ àṣùrọ olóhùn rẹ kà lọ́dọ̀ Ọlọ́run kọlọrun kó fi pa olùgbé àtìkí ọdún kan rẹ tí wọn wá láti tè èmi láti tè tèmi mo sì ń fẹ́ kọlọrun ọba ìdíkẹ ọlọpàá àti tèmi rẹ tí Ọlọ́run bá wá fún ọ náà lágbára gbìyànjú kọ gbà tó ọba rọjò méjèèjì gbà alihamudulila tó bá jẹ kọjọ kan náà lórí gbà alihamudulila abi fún ọ̀fẹ́ ká ṣe dáadáa ọlọ́dà kò bá ti tẹ̀ wọ́n yòó. abẹ́wò ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá islam ó lẹ̀ tó fi yẹ wá sí tó fi pọ́n wálé ọlọ́run dákò má jẹ́ ká bọ́ islam náà lẹ́ o. jẹ́ ká ṣe láti gbójú ìwọ ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá pàdé láti yá àmà àlékún rọrùn àlékún rọra ọlọ́run dákò ṣe tẹ̀lé àtẹnìkọ̀ kan wa. àbí ọlọ́run ọba fún orílẹ̀-èdè nàìjíríà àwọn tí wọ́n darí wa níjọba àpapọ̀ ìjọba ìbílẹ̀ ìjọba ìbílẹ̀ ọlọ́run dákò pàdé kan wọn àti gbogbo àti wọn jọ darí wa gbogbo ní ìjẹ mábúrò ọlọ́dàkùn làwọn ń bẹ̀ ọlọ́run àfihàn gbogbo àwọn ẹrú rẹ tó ti wọ́n bẹ nínú gbèkùn láì mọwọ́ láì mẹsẹ̀ ọlọ́dàkùn bani làwọn ń bẹ̀ ọlọ́dàkùn bani làwọn ń bẹ̀ ọlọ́dàkùn bani làwọn ń bẹ̀ gbogbo ẹni tí ọba tó bani fún wọn lálàáfíà gbogbo ẹni tí ọba tó bani fún wọn lálàáfíà gbogbo ẹni tí ń gba ọ̀nà àwọn ọmọdé nínú wa dákùnbà àwọn ọmọ náà kò lọ́rọ̀ aláàlì gbogbo ìdákùnbà ní ti fún wọn gbogbo ẹni tí wọn gbọ ọ̀nà halali jẹ àfẹwọ Ọlọ́run ọba ìlẹ̀kẹ̀ ọlá dákùn sàlékún halali lórí halali fún wọn ìwà lọ́kàn balẹ̀ dákùn wàláyà balẹ̀